àkókò ọlọ́run àlékún ìké ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọ báwọn sálá Muhammad sallallahu alayhi wa sallam òní ni yóò mú ahad tí a máa ń ṣe ìṣòro Qur'an ìyẹ́ ìtumọ̀ àlàyé al-Qur'an Karim súrà tí a bẹ̀rẹ̀ ní ìjọjọ́ òun náà ni súrà tó Ra'd. وأن أعوذ بالله من الشيطان الرجيم ألف لام را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك والذي أنزل إليك, إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون اني اي اي fi bẹ̀rẹ̀ rẹ̀ لا àwọn mọ̀jíṣẹ́ tó kò hánì ni mọ̀jíṣẹ́ tí àwọn alábáwá wọn kágara àti múlẹ̀ wá. Tíríkà ayatul kitab. Àwọn eléyìí ni ayatul kitab. Àwọn aya aya máa ń túmọ̀ àmì. Ayat ó sì máa ń túmọ̀ àmì àyà alkùhánì kẹrì èyí tọ́lọ̀ bá ń sàlàyé yà yìí òun náà ni àwọn àyà tó ń dẹ́bi àwọn ọ̀rọ̀ ọlọ́run pàtàkì jùlọ àwọn tírà tá a fún anábìwá Isa alayhi salatu wa wàlẹ́bí ó ń zilà ilayki olúwa ní ọ̀dọ́ àti wípé pé a sọ ọ́ kalẹ̀ fún ọ ní Muhammad òdodo ní o alhaku òdodo ní kò sí iyèméjì bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa sí iyèméjì nípa pé ìsọ alukùránì kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam wọ́n ni wàlá kí náà láàyò mìíràn àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò nígbàgbọ́ nípa Al-Qur'an Karim àwọn tọ́lọ̀ bá ń báwé níbi ááyà rẹ̀ wọ́n tó parí ẹ̀ sí àwọn Kùráìṣì ni àwọn gẹ̀fẹ̀rí Mákà rẹ̀ wọn nígbàgbọ́ nípa Al-Qur'an Karim ọlọ́run bá ń fún wa ní kọ́bà nípa àwọn tí wọ́n kọjá àwọn ènìyàn ò kí ṣe mùsùlùmí lára tí òjò tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti jẹ́ káàbùrí la yu'minun bilkuhan wọn ò ní gbàgbọ́ pẹ̀lú alkuhan tí ọ̀rọ̀ lọ́nìí òun bó ti já sí wípé àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti wáyé láàrin ọ̀pọ̀lọpọ̀ wọn àtàní Muhammad tí o gbọ́rọ̀ fi dá òtù sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ọlọ́run ni nítorí pé Ọlọ́run bá fi tábò sí fún yà òun yé wọn pé alukuhani kẹrí ọ̀rọ̀ Ọlọ́run ni kì í sọ ànábì yé wọn mo wà ní wàlẹ̀ àti ní àkìtàrọ̀ náàsì láàyò mìíràn láàyò mìíràn bilkitab àwọn bilkuhani kẹrí bí annahu kalamu Allah بأنه منزل nínú Allah subhanahu wa ta'ala pé wọ́n sọ kalẹ̀ mú fún àná Muhammad sallallahu ọba ànábì ti bá wọn sọ̀rọ̀ rí ìkánú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn gbàtọ́ wá dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ní ẹni làṣẹmẹ́ẹ̀tò mi Muhammad bí ń gbọ́rọ̀ náà kalẹ̀ ń sọ ní sọ ìdájú mo ń gbọ́ látẹnu Muhammad ọ̀rọ̀ tí ń sọ èyí ò lè sọ̀rọ̀ ẹ̀ kò lè jẹ́ èèyàn nítorí pé òun nítorí ó mọ̀ ni pé sọ̀rọ̀sọ̀rọ̀ lòun sọ̀rọ̀sọ̀rọ̀ ni òun yàhà kò sí lè ṣe lè gbárí tó kò lè sọ lọ́rọ̀ tó mọ̀ mọ́ni fẹ́ra kò sọ̀rọ̀ èèyàn lẹ́bi sọ. bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ àlìjẹ̀nú àlìjẹ̀nú ò lè sọ̀rọ̀ ẹ̀ àlìjẹ̀nú ò lè lùyàn ní ọ̀rọ̀ kéèyàn lọ́nà kú lò kálíjẹ̀ náà fi nìyàn ní ọ̀ kò sí bálíjẹ̀ ń tẹ́lẹ̀ tó kò lè nà ẹ̀rọ eléyìí ẹ̀hẹ́n ṣẹ́kọ́ ti fi rí ẹ̀lẹ̀ kíláàbà ó yẹ kó wá sọ ibi olólọ́wọ̀ yìí ti ń wá ó yẹ kó wá gbà nẹ́bì gbọ́ bàtí wọn náà ti fi rinlẹ̀ pé kìí sọ̀rọ̀ èèyàn kìí sọ̀rọ̀ àlìjẹ̀nu ajẹ́ pé ẹni òun ní ibi tí wọ́n pé ọ̀rọ̀ yìí ti ń wá ó yẹ kó lè gbà á gbọ́ àwọn ti bẹ́ẹ̀ láàyò mìíràn ìwọ̀n bẹ́ẹ̀nu àwa mùsùlùmí lónìí áyà yìí náà ń bá wa wí. walakin akthara an-nasi la yu'minun olúwa ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní máa ní pẹ̀lú al-Qur'an àwọn àfà wọ́n ní wàmí ní àlàmẹ́ẹ̀tì wàmí ní àlàmẹ́ẹ̀tì ìmáàlì بالقرآن الكريم العمل به lára àwọn àpẹẹrẹ káàsì mọ̀ pé ìwọ náà ní mọ́ọ̀lù ìwọ náà ní mọ́ọ̀lù pẹ̀lú al-Qur'an al-Karim sáyìn káàsì mọ̀ ní pé al-amalu bihi kéèyàn máa fi kùránì ṣiṣẹ́ ṣe ìmọ̀ fi kùránì ṣiṣẹ́ ṣe àti ká tún yíyàn náà rẹ̀ lọ́dọ̀ tó wáyà yìí ẹ bá sọ báyìí láwọn àwùjọ míì ó ti yé wọn sí. àwọn ọlọ́dọ̀ tó wáyà yín ọ̀pọ̀ ẹni tẹ́ ń bá wí góòlì alhamdulilayi àwọn náà fi kọ́ra lè ṣe kó yálà wíta ń fún yìí nínú ọkọ̀ yíyọ lóye kí mo ti hàn. olùkọ́ ẹ̀ náà láti mú láti hàn fún wọn. àwọn ò sẹ́gun àwọn ò ti Ṣàngó. ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò fi kọ́ra nìyẹn yẹ́nì pé ní bẹ́ẹ̀ káwò pọ́síkà rẹ̀ kàmàárì báyìí walakinna akthara an-nasi la yu'minun ìjẹ́ inú àwọn sáńkùkù mọ́ra ìsìláàmù lónìí la yu'minuna bil Qur'ani karim wọ́n ò gba àtòmò ilé àrùn ó kìtẹ́ kí Kùránì mu fún ti bẹ́ẹ̀ la yu'minuna bil Qur'an al-Karim mo gba kò hánì bọ̀ torí pé ẹni tó máa èdè sí pírátíkà èsì ń bẹ́ẹ̀ kò hàn yàtọ̀ nípa kò pé kí ni wọ́n ń gbọ́gbọ́ sí wàá yìí lọ lè yí mẹ́rin nà ìmọ̀ ni wò láwọn ọkọ̀ ní sí nǹkan yẹn àwọn tí wọ́n ti gbógun ti alukurani jù lónìí nílò rẹ̀ àwọn tí wọ́n ń pàpẹ́ ni ẹ wo kéèsì àwọn ọmọbìnrin tó tó jáde láìpẹ́ yìí mo lọ rí ayé náà ló ti jẹlẹ̀ bá tí wọ́n gbé wọn lóko tí wọ́n fìyà jẹ wọ́n. Gbogbo ẹni tó gbá champion bẹ́ẹ̀ tó síwájú pé ìjáàbù rẹ̀ lò jáàbù àti kí náà máa ń jà lélẹ́bí. Kí ni wọ́n dè wọ́n lẹ̀ sí? Wọ́n ti wá ti àwọn olóko wọ́n ti rán adìyẹ obìnrin mẹ́lẹ̀ kọ́kùnrin máa bá a sùn. Gbogbo ẹni aláhàkọ́ kẹ̀mí ọ̀. wọ́n kọ́ ń fìyà jẹ wọ́n nítorí pé wọ́n ń lo alukóhálì kẹrì wọ́n pàtàkì ti bẹ́ẹ̀ náà alukóhálì kẹrì ìjọba ìyá jẹun lóòkù ẹbí ẹ̀ka pé kí àwọn ọmọ yìí ti fún yín tí ẹ rán wọn sẹ́wọ̀n òjíṣẹ́. abẹ́ni kí wọ́n lọ́wọ́ láwọn ò lọ iṣẹ́ wípé àwọn ìyá wọn láwọn ò fẹ́ jà bù tí ìyá wọn ò fẹ́ jà bù yóò ẹ̀sì ń jẹun kéwú ẹ̀sì àbọ̀ tó pẹ́wú. Azakumul Islam, Azakumul Islam. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí rẹ̀ nìsí, kí ló já mọ̀ wọn? Kí ló já mọ̀ sẹ́ni yẹn ẹ̀ńtà ń sọ yìí? Kí ló já fún ẹ̀sì? Kí ló já tó? Àṣìdákẹ́. Ṣé bí kéwú àwọn èèyàn ń pọ́n ilé ọ̀kàwé àpẹ́ntàwọn èèyàn ń fún ọ kèé ṣe ń torí pọ̀ kàwé kèé ṣe ń torí pọ̀ lówó torí pọ̀ lówó àmọ́ èèyàn ń fún ọ lápọ̀ ẹlẹ́ torí pọ̀ ṣe ní torí pọ̀ já àfà kùránì ló sọ kùránì ló sọ ìdọ́lá bíi kùránì gẹ́gẹ́ lè máa ń gbógun tì gbogbo máa ń gbógun tì gẹ̀lú báàbù tóbìnrin wọ̀ wàláì ẹ̀ hárabà ni kùránì ti bá já ẹni bá tún bá kùránì já ọ̀rọ̀ tá a máa pè é. <laughs> bá ẹni ẹni tó lọ́rọ̀ àtọ̀rọ̀ lẹ́bùkọ́ lágbèrè sí bá a ti láyé yìí náà nu ẹni tó lọ́rọ̀ àtọ̀rọ̀ lẹ́bùkọ́ máa ń wà abẹ́yẹ̀ òmà ni ààrẹ ìbá mọ̀dílẹ̀ kan sí yẹn ẹni tó lọ́rọ̀ àtọ̀rọ̀ lẹ́bùkọ́ ló wà ọ̀rọ̀ tá iná alókọ̀rọ̀ wọ́n wá lọ́rọ̀ lè fi ẹgbẹ́ bá ti ẹlọ́gùn kẹ́lú mọ́ ọdún buhari náà wọlé yìí ọ̀pọ̀ ìfẹ́ buhari wo ọ̀pọ̀ ìfẹ́ buhari wo wọ́n ní buhari kàtó mẹ́lẹ́ kúlé yìí ni bùlábà wọ́n ní president wa ọ̀rọ̀ ni tóbi takùn bọ́nà ọba ti tóbi tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rẹ̀ ti gbọ́ ọ̀tún ọgọ́rùn-ún àwọn mùsùlùmí wọn ò ní ìgbàgbọ́ pẹ̀lú alukọ̀hánì kiri lẹ́fà nítorí pé wọ́n ń takò òfin ọlọ́run tí ń bẹ́ẹ̀ alùpùpù hánìkẹ́rì. kìí wá sàwọn aláàfáà kan àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnìkan jọ kan ó pàdé bọ́dà kan ní eré balógunlá níbẹ̀ ẹni. ni wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá yìí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn afẹ́ òsúnà nítorí pé ọmọ rẹ̀ fẹ́ ti súnà ọmọ rẹ̀ ti fi ń ṣe é ti ń gbèlú báàbù ó ní àwọn olórí igbó wọn rìn fáàsì ló sáájú wáyà yìí wọ́n kàn sọmọ wọ́n kàn ọ̀fẹ́ kò jẹ́ ọmọ wọn ni òbí mi ni wọ́n fẹnu rẹ̀ fà pa tó fi ní jẹ́rì ọmọ súnà ń kọ́ abẹ́ká má jẹ́rì ọmọ súnà ń kọ́ abẹ́yìn ó ti jẹ́rì ọmọ ni súnà ń kọ́ wa ẹ̀kọ́ táwọn àfà tí wọ́n kọ́ wa ń súnà ẹ̀kọ́ bí wọ́n bá sí báwọn òbí wọ́n ti jẹ́rì ọmọ ń kọ́ wa.

láwọn tẹ́lẹ̀ pé kọlọpọ̀ àwọn èèyàn gba kùhánì gbọ́ wọ́n bálù ọ̀rọ̀ àfá àwọn ju àlùkùhánì lọ ẹni wọn bẹ̀rẹ̀ kùhánì fún wọn ará ìlú ọ̀dà ọ̀dà àmọ́ lónìí ìgbìmọ̀ ní kùhánì ní mọ́tò amẹ́ríkà ó ní kùhánì ní mọ́tò èyí tó náà kò pẹ̀lú ìdó náà gbọ́ tó translate it english wọ́n wá fàjáde ó wá kà wọ́n ayé àwọn alábáwá lórí ní kọ́ máa lò ó nígbà náà tọ́lọ́ ní yá ayọ́ nàbí kúlí àzùwájì àwọn ìyàwó rẹ̀ sọ fún wọn wá bà náà àwọn ọmọ rẹ̀ obìnrin wá ní wá ní sáà èlù mìíní àtàwọn obìnrin mìíní. so nínú ìṣẹ́jú báyìí ẹni túmọ̀ pé yóò gba àlùkùhánì gbọ́ ẹni túmọ̀ pé yóò gba àlùkùhánì gbọ́ ẹnìkan ló fẹ́ ló gba àbújọ kàn ló jẹ́ sí lò àwọn obìnrin kan sílé nílẹ̀ ni. wọ́n ní wọ́n lọ wá síkáàfù wọ́n ní mbà máa lò ó wọ́n ń à kí ni kọ́ lẹ́kún káàkiri kọ́ lọ síkáàfù wọ́n ní à òfin ọlọ́ọ̀ ni òfin ọlọ́ọ̀ ni kí ni tó kọ́ ní ní ìyàwó rẹ̀ ọlọ́ọ̀ lọ ní lọ́wọ́ kẹsàn-án òbí àwọn òmóòní rà pé kò mú kwanta kọ pẹ̀lú english wa wọ́n kò mú wa àwọn amú wa ó kọ́ sí àti tó wà nù wákò mòórù kó yí mòmìnàt sọ gbogbo àwọn mòmìnàt lóbìnrin ìgbà tí wọ́n fẹ́ transit there wọ́n ní wọ́n ní women ìpínlẹ̀ ni wọ́n kí ọ̀dọ́ wọn bèèrè lọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ oṣù wọ́n bèèrè pé ayé ìwúkan lọ́nà kíkẹ́ àtúntàwọn nẹ́ẹ̀sì ayùmínú àwọn kùnrin sí láàyè bá wí àmọ́ nǹkan yẹn ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ sí lọ́pọ̀ á lè gbọ́ o wọ́n kàn sí ìsìlámù náà ni wọ́n ò gbàlùkọ́ á lè gbọ́ bẹ́ẹ̀ ò bá ti gbàlùkọ́ á lè gbọ́ kò gbọ́ náà ń gbọ́ jàmáà. nínú tó lè ṣe ọ̀dí káàdì oníkẹ́ ìmọ̀ gbàgbọ́ hánìgọ̀ wà ní àwọn sọ àwọn sálàpù wa wọ́n máa ń sọ̀rọ̀ ń dà ní wọ́n ti rí àyà báyìí tẹ̀mí iná wà àtọ̀ àná nítorí àwọn ọmọ àmọ́ yà yín àti kẹ́ ẹ bá sọ̀rọ̀ àbá ó dà sí ìgbà yìí sọ àbá báyìí sọ gbà. bàbá yìí wọ́n di arábìnrin ah, wọ́n bá màmá mi ṣe ìṣòro ìgbàdí ẹ̀yẹ́ kí yàmú náà lọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó bá tún sí sọ́yàtò alazab ìyá kàtàntì yàrá nàbí kúlí àjọwájíkì sọ fáwọn ọmọ ìyàwó rẹ̀ wà bànáàtì ayọ̀gọ́ta ṣùgbọ́n wọ́n sá dákọ̀ dọ́ta òun náà ń bẹ́ẹ̀ pé àyàmì dọ́ta oní oníwàbà ah! your daughter oní àyè ògbóta ọ̀fẹ́fẹ́ ọwọ́ ọmọ ẹ̀rọ mi lè wọ́n iná nílá ẹ̀wà ní ọjọ́ tí kò mọ̀ tó dá lójú pé lọ́kàn ara rẹ̀ lọ́kàn ara rẹ̀ ó mọ̀ pé ń pọ́ máa wúlò láìsí ọ̀rọ̀ àìgbókòsí dídá yìí ó túmọ̀ pé ìwò nígbà pẹ̀lú alùpùpù hánì nìyí olúwa ni walakinna akthara an-nas la yu'minun ah nígbà wọ́n pẹ̀lú al-Qur'an al-Karim òun ló fi jẹ́ pé al-Qur'an owó nìkan là á fi tó jẹ ó sì ó tán tó tà ó lọ́pọ̀lọpọ̀ àwọn afájọ kó tí o ya'kuluna bil-Qur'an wọ́n ń fi àlùkùránì jẹun ó ń gbẹ̀hún ni wọn ò fẹ́ tó lè dìtọ́pẹ̀ nítorí takò oúnjẹ tí ń bẹ́ẹ̀ ní kùránì gẹ́gẹ́ ló fẹ́ gbọ́ ẹ bá máa takò nǹkan mi bẹ́ẹ̀ wàláì. bọ́dọ̀ wa kan abdulhanas kọ́lọ̀bà forí jù wọ́n sálẹ̀ ìfẹ́ ìdí wọ́n ń gbìyànjú súnà àwọn ni wọ́n ń ra àwọn tíra súnà ẹnìkan wá bẹ ní ọ̀dọ̀ wa òun náà kéwú abẹ́ńdígbà lòun òun ṣe máa ń takùn súnà ni ó wá lọ bá ó wá dúnú yàrá àbúrá náà ó wá gba tíra olóbùmọ̀rọ́ ní ó wá rí tóbi ó wá ń wò pẹ̀lú pẹ̀lú ọgbàsọ́lọ̀ wọn ṣe ó kàn síbi kan ni ó wá síbi hadisi Abu Sa'id al-Khudri tí wọ́n ṣe àjò tí wọ́n dé ìlú kan abúlé kan kan gbà wọ́n lálejò wọn ò gbà wọ́n lálejò wọ́n fi á lọ sùn ìlú. nǹkan padà wá sọ mọ́gàjí mọ́gàjí ìlú jẹ gbogbo ògùn náà lò gbogbo ògùn náà lò tí ò lọ. wọ́n ní àwọn àlejò náà wà lánàá ẹ̀ ọlọ́run náà fún mi ọba ẹran tẹ̀lé nǹkan lè fún wa. wọ́n wá wá màtán wá wọ́n ní ẹ̀hẹ́n ọlọ́run mẹ́rin fún wa lónìí a ṣe ń tí è lọ fún a máa dà nǹkan lọ́wọ́ yín wọ́n láwọn gba àtọ́rọ irú àwọn àdúgbò báyìí àwọn afẹ́bí díà wọ́n brákẹ́tì ẹnu wọ́n á gba àkẹran ó ní kọ́dà àwọn gbọ́n fálẹ́bí lọ́rẹ́rẹ́ jẹ́ lẹ́yìn tó gbà nígbà ti ṣe rókì àfẹ́ tó ti ka tó ti ṣe nǹkan mẹ́rin ẹ̀ka kùránì náà kà sí tó wọ́n tẹ̀fẹ́ kí ló kà sí ó ní sọ́tò fàáṣà ló ń kà sí. bàtà wọn délé wọn lànà bíi ní ayíkẹ́tẹ́ lẹ́tọ̀ọ́ láti gbẹ ẹ̀tọ́ lérí ẹ̀ òun náà ní ẹ̀tọ́ òun náà ní alukóhánì kẹrin. bó ti ẹ pé àwọn afá lọ́rọ̀ pọ̀ lórí ẹ̀ nítorí pé mo rò pé ní táwọn lẹ́tọ̀ọ́ láti máa jẹun rẹ̀ wà lè ní kẹtọ́ bó ṣe ń báyìí ó wá sájáde gbàtó kàdé mẹ́rin ó sájáde ni òun tíra ó wá mú lọ ọjọ́ ẹnìkejì ẹ̀ náà sanjó tó náà gbẹnu kọ́mpánì ẹ̀ náà tó náà jẹ́ òǹdíjì àpò ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn yìí tíra tíra yàrá àwọn tó mọ sí tíra yìí ó ní jára bíta ń ṣe yìí gan-an àti bá a ṣe ń gbẹran tá a ṣe àkàrà tá a gbẹran àti súnà lẹ́nu là ń ṣe. inú wa sátẹ̀lé wọn ó sátẹ̀lé ibi tí wọ́n gbé sí àwọn lọ ó wá paragbé ibi náà ló lọ pé ó wá tún hàn án wọ́n wá ní kí ló tẹ̀lé wọ́n sà á kà fún un wà ní oúnjẹ ah, kàmú yìí mo gbọ́ àwọn ènìyàn kéwú tèmi o bí àfa àníbá wa dé kókó náà wá sàlàyé àfún bó ṣe rí wá sàlàyé wọ́n wá fi tíra hàn mí tí ọ̀nà pé bẹ́ẹ̀ bá ń ka tíra ló ń gbà náà tó bá dé full stop wọ́n wá kọ bí bí àmì wọ́n lè kọ wọ́n wọ́n tẹ́ ń sọ kí wọ́n tó bọ̀ àwọn wà kà sí o. mọ́nà bàbá ń tàbíyà yẹn wọ́n ń kọ́jú mi. wọ́n yìí ti sọ pé ọ̀rọ̀ tá a kà yóò ẹni tù mẹ́ wà láì bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ní ẹ̀mí ògbógbó bí èyí máa ń kàtírà nù. sọ́mọ́ ọba ti ń kàtírà lọ tó tọ́kàn máa ká gbogbo wùú sọ́ọ́rí ẹni tí ń kàtírà òun tó kọ̀ nǹkan ó ní ìtọ́fẹ́kọ̀ gbọ́ yé níbi nǹkan tó kọ gbogbo ìlànà tó wà fi gbọ́ nǹkan yé òun fi làákalẹ̀ àdúgbò tẹ̀lé ìlànà òní òun ní òjò ọgbọ́n tí ń bẹ nínú kọ́dà ìgbà míì wà wọ́n àwọn ọdún padà sẹ́yìn wọ́n sì kọ́ ti gbàgbé àbí kí wọ́n kàn sí síra ń bẹ́ẹ̀ kọ́kàn pé àwọn ti sàrà lé ọ̀rọ̀ yìí ní hadith báyìí báyìí báyìí ní page báyìí wọ́n jọ padà sẹ́yìn mu àbọ̀ àbọ̀ àdúgbò ìgbẹ̀lẹ̀ ní Oka, kò ní ìbá bọ̀lù òkà lóòótọ́ àdìsí kan ó dìbò ní but àbọ̀ ní ó jẹ́ kó sì lè kọ̀mpútì àbíkọ́ lọ kàyí tó ìfà rẹ̀ sí òun bí ẹ̀sìn máa ń ka ọ̀rọ̀ nù tó ti lóbo ó ní àti ṣe ìtọ́jú lọ́wọ́ rẹ̀ lóbo náà nù ó fẹ́ kọ́ ọgbọ́n tí mo sọ mo fẹ́ kọ́ ọgbọ́n ayé fẹ́ yẹn ni pọ́blíkì bí ẹ̀ máa ń ka sí àbá àwọn kò lè yàgbà lọ yìí wọ́n fọ́ fún máàkì wọ́n àti yà yìí wọ́n ní kọ́ lọ lẹ́nu mọ́ra àwọn ọmọ kápítà kọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ wọn ni wọ́n ní àwọn àdìsí kan ti wà o pé ìmọ̀ fi kùránì jẹun kò dá o lẹ́yìn tó kùránì àtọ́jẹ àtọ́ta àtọ́ anábì ní ẹ̀kọ́ àwọn olùkùrán nígbà kan síbi mákìnnù ẹ máa ká àlùkùránì kẹrin yìí wàhámìlú bìbì ẹ sì máa pọ́kìtì ìjẹba kan ìmúgbẹ́tẹ̀ẹ̀ka ìmọ̀ bẹ̀rẹ̀ kiri kàgbẹ́ síjọ́ náà fi ń ta àbá àti tẹ̀pìtì mo dúpẹ́ tẹ̀sí ìjà lálẹ́ ní ìbá òun náà máa bá ṣe ní kò sí pé ó bọ̀ láwọn ìkẹ́ tó sàlàyé dáadáa wọ́n ti ṣe tẹ̀pìtì síjọ́ máa ń ṣe tẹ̀pìtì wọ́n ò sì ka tẹ̀pìtì ìjẹ̀ldáàbù wọ́n ti ṣẹ̀fún láti bò mí wọ́n ti àwọn tó ti parí ìjọba wọ́n ti parí ìjàlá léwọ̀n nínú bẹ̀rẹ̀ bàbá rẹ̀ nípa ń kà bàbá rẹ̀ kó bẹ́ẹ̀ náà tó bọ́ bẹ́ẹ̀ wọ́n kà bí tí náà ẹwà òun pa àwọn tó ń kọ́ wà sí ìlàkọ̀ tó délẹ̀ ní òun padà. àti àfà tó náà ti ń sára bẹ òní kò yí padà tó náà àti ìta wa kàdé yìí àwọn ilé wa. àwọn ilé mi sẹ́rí àwọn àfà kan bẹ wọ́n láwọn àṣìṣe kọ̀ọ̀kan in fact wọ́n tún wọ́n tún bẹ́tà àwọn àbáàkan o ẹnìkan ní sọ mọ̀kóńdò lẹ́nu yẹ mọ̀kóńdò ló sì tún yẹ nígbà àbá bẹ́ẹ̀ lọ mọ̀kóńdò ló lè ní àwọn nǹkan tí wọ́n ní ìṣèjì ẹ̀bọ tó lágbára gan o ìṣe pé ìtọ́wọ̀ ń sọ rèé wọ́n ní àwọn ti ka mo gbọ́rọ̀ yìí pẹ́pẹ́nu mọ̀tálá gbé ni mo ti bẹ̀rọ̀ sí máa rántí dáadáa pé àwọn bàbá àwọn nígbà tó máa ń kọ́ wọn kéwú àwọn atakùránì àwọn atukùránì ló di dèlbáàbù àwọn wàá sì rí ibi tó a ti kàrẹ̀ wọ́n ní tọ́jú ẹ̀lọ́ a ṣe ìpínlẹ̀ apò wọ́n ní àpò bí àwọn bàbá àwọn mẹ́rin máa wọ̀ yá wọn pé bọ́ọ̀lù sí ni ọmọ múra rẹ̀ ṣé pé àwọn tó kéwú débẹ̀ wọ́n gbìyànjú àti blẹ̀ntì bẹ nínú ṣẹlẹ̀ àwọn ẹnjídì àtàdúgbò gbọdọ̀ wáyé àwọn òsì ẹ̀rẹ́dì rárá àti ẹgbẹ́ kan ní wọn ẹgbẹ́ kejì wọn méjì náà ni wọn. àpò rẹ́dì ìtàn sùmùrà fi yanjú jù wọn lọ nìyẹn. táwọn tẹ̀ kọ́dà lára àfà wọ́n bèèrè láwọn àfà pé àfà kí ló dé tẹ̀wá lójú bàbá àwọn ìyá wa ò lò wọ́n bèèrè lọ́wọ́ àfà pé bí ó gbé àwọn ìyá wa ò lò jẹ̀lú báàbù àwọn ọmọ tí wọ́n rárá fi ń ṣe káàrí táfà wọn sọ lọ́jọ́ kọ́dà burúkú ni nígbà máa gbèjà àtúlé àwọn ìyàwó mi lórí èyí tó yẹ kí wọ́n fi ń jẹun lẹ́kọ̀ọ́ kan yìí náà tó ń tán pàǹpà ni ìdáàbò tó ń bẹ́ẹ̀ nípa nípa ẹ̀dàkùn sọ́rọ̀ nù lẹ́nu àbá àwọn sìlẹ́ńtò ní pé kò sí ìyàmẹ́lẹ́yìn wọn àbá àwọn àwọn àbá wọn ò rẹ̀ gbìyànjú àti lójú bẹ́ẹ̀ lóko àfòfin ọlọ́ọ̀bá sọ́lọ́ àlẹ́yìn ẹkọ́ wọlé kùrán ẹ máa ka alukùrán dáadáa o àmọ́ kèé ṣe kíkà lásán la sọ alukùrán lè kalẹ̀ fún wàá mi lù ú dùn ètè bẹ́ńbẹ́ ẹ lù ú ìtàn tọ́ka síbi tí ẹ fẹ́ bá parẹ́ wàhálà ká kò lù bẹ́ẹ̀ ẹ mú kó parí bẹ́ẹ̀ yọ o àbákabà ọ̀yá bọ̀dá kí lẹ́yìn tòkòrò lẹ́yìn èyí lọ́dọ̀ kọ́kọ́ rí ọ̀rọ̀ ah tí ìwọ lọ kọtíra yìí ni àṣà yìí ẹgbẹ̀ pé mọ́ kìfù àṣà tí ó kọtíra yìí kò gba ìtẹ́ ń sọ ní ó yàtọ̀ sí tó ń fẹ́ sọ tó fẹ́ gbọ́ yé òun ló fi mọ́ yìí tẹ́ bá ń sọ pé nínú tíra àbálágájá ẹ̀ ń fi àbò sínú ó ní pé ìtẹ́ ní gbọ́hùn yìí dáadáa tó gbà lóòótọ́ tó sọ̀kọ́ ti pẹ̀lú ẹ̀sìn tó fi kọ́ ah! ó wá tọ́ka sí pé ẹlọ́tún ọ̀rọ̀ yìí ẹlọ́tún àdéjì kà nísàlẹ̀ kẹlẹ́dà gbọ́ ìtọ́nulẹ́kẹ́ gbọ́ yé kí níta ti lọ gbé ọpọlọpọ àwọn mùsùlùmí lónìí wọn ò ní ìgbàgbọ́ pẹ̀lú àlùfáàní kiri nínú ìgbà wá àìgbàgbọ́ àwọn ẹ̀yà wa nù ilé ògbà kùránì gbọ́ àwọn òsì mà àwọn bàbá wa nù ilé ògbà kùránì gbọ́ fún òsì mà àwọn bọ́dásì wa ògbà gbọ́ àwọn àǹtí wa ògbà kùránì gbọ́ fún òsì mà àwọn ìṣòro tí a lè mọ̀ yìí ní àwọn èmi ò mú táwọn afá pé ara pé abẹ́ ẹ̀gbọ́n tánàbí sọ pa yín ni al-ulama warasatul anbiya ẹ̀wù tánàbí sọ anábì lè yàn àfá ìfẹ́ tánàbí jẹ́ kù ẹ̀yìn lẹ́gẹ̀ẹ́ ìtumọ̀ wà sábìlì àbúyá yín nù torí ó bá lè yẹn jogún yàn ìtí èyàn jogún ẹni tí a jogún yìí tó bá fi ilẹ̀ ni èyàn jogún anábì lè yẹn jogún àwọn anábì ọlọ́ ẹ̀yà àfá anábì wá jó kílẹ̀ rẹ̀ pé wọn ò jogún owó anábì ó jó kílẹ̀ rẹ̀ ó ní wọn ò jogún owó tó bá náà bí òfin kalẹ̀ kí wọ́n á jogún ìta nábì bá fi ilẹ̀ náà lájogún ó sì yíya pé tààrọ́ kù fi kún nǹkan méjì náà mo sílẹ̀ kí ló fẹ́ràn alkohan àti sunna òun ló fi jẹ́ pé anábì wá ń sọ bí àdíjẹ pé iye tí wọ́n jogún òun kìtàbùlá wọ́n jogún alẹ́lmù wọ́n jogún mà anábìrin wọ́n jogún mà wàlẹ̀ amalu àti ká lo ìmọ̀ wà tẹ́kùwà àti gbọ̀lọ́ lọ ní táwọn afá jogún anábìrin ajẹ́pẹ́ ẹni tẹ́ pè láàfà ó gbọ̀rọ̀ ní kọ́lẹ́tì mẹ́ta yìí lára ibi tí adáwọ̀ ti bá alálẹ̀ òun ẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó pè láàfà lẹ́nu wọn ò ní pọ́lítì àfà lára ìgbà tó níbi fẹ́ sọ pọ́lítì mẹ́ta náà nìyẹn lára àfà alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ìmọ̀ ẹ̀kẹ́jì àlàámánù yóò wá lọ́mọ àwọn àfà tánàbí tó gbé sẹ́kàlẹ̀ fún àwọn sàábẹ̀ ni wọ́n lọ àbí wọ́n lọ àbí wọ́n lọ àbí wọ́n lọ àwọn tábì lọ àbí wọ́n lọ tábì tábì ilé wọn lọ gbogbo àwọn àfà àtàjọpọ̀ ọ̀dọ́ mọ́ ẹni tí abúlé nípa wọn lo ìmọ̀ wọn. sí ẹlẹ́kẹ̀ẹ́ta jẹ̀mọ́ àtẹ́kùwà ìbẹ̀rù ọlọ́run ọba ibi tí àìní báyọ̀ náà bá parí sí lónìí àwọn tí yóò páyọ̀ náà láyé kò sí páyà rárá bó sì kékeré mọ àwọn èyí ní ọba ẹnìkan sọ kan nínú bàjẹ́ àwọn yẹn ti wá àgbákò báyìí àwọn yẹn ti ẹlòmí òkú ẹlòmí òwò ọmọ ìyá rẹ̀ ẹlòmí òwò ọmọ ọba rẹ ẹlòmí ẹ̀sìs ní tó jẹ́ kẹlòmí ẹ̀sìs láyé olóṣèlú yìí wàláì alukuhani yìí ni òun ni wọ́n fi pọ́n yín lé ó yìí kan òun ni àáfàá ni kọ́dọ̀ ó dákọ̀ àáfàá òun lára àáfàá tí wọ́n gbajúmọ̀ dáadáa ládùúgbò náà gbajúmọ̀ dáadáa ni àwọn àjọ lọ lọ́sùn ni bàtà àwọn dé bẹ́ẹ̀ àwọn débi kan ibà ń dá àwọn pápá kan mọ́tò balẹ̀ àwọn bá ń lọ ẹ̀wù tó tọ́ bá àwọn tó ṣe pé ọkùnrin fẹ́ lọ ó fẹ́ lọ lò ó pàtó yá làwọn bá kan rí kan bí àwọn tó máa ń ṣe fíìmù tó máa ń kan bí ayé kí wọ́n sojú ọ̀nà pé di géètì báyìí kí táwọn fẹ́ wọlé o ó yá ọ̀kẹ́ wọ́n fẹ́ ìwọlé ni àáfàá àárẹ̀ ìpínlẹ̀ ìbò wọ́n bá wọn kàábà nílẹ̀ ìwọlé bẹ́ síbò ní ẹ̀yẹ́ dáa náà ìwọlé òun ò níbẹ̀ ìwọlé o àmọ́ dẹ́gbà àmọ́ dẹ́gbà òun sábà ìwọlé òun kọ́ yọ̀n ó gbà tó fọ́nìtì àwọn tó lọ àwọn tó lọ àwọn tó lọ àwọn bá débì kan wọ́n gbé kí ní ojú aṣọ pàbá yìí tí ó sàdùsàdẹ̀ pé nǹkan gbó wọ́n aṣọ pupa wọ́n ti gbé òkúta kalẹ̀ epo pọ́nlẹ̀ báyìí àfáà yẹ kó kúnlẹ̀ ní pẹ̀lú okùn rẹ̀ méjèèjì ó fi orúkọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ́ ó lè ní ha ìlú òfin pàdánù ọba méjì pé àwọn èyí ni wọ́n dé gbòòrò sí ẹ̀yìn ẹ̀tẹ́kùn ìbẹ̀rẹ̀ náà dà ẹni ní tí ò túrù ní dẹ́rẹ́ wò ẹni ní tí ò túrù kò ní dẹ́rẹ́ wò ẹ̀rọ ìgbà náà sọ yóò sọ fara wẹ́yìn ìrọ́ ní ẹ̀ta ìdẹ́yìn òbí tí tẹ́yìn tí ọ̀dùn túbọ̀ ọ̀dọ̀ ọlọ́run ń bẹ lọ́wọ́ yìí ọlọ́run àìnípa ọlọ́run bá kó kún sáwọn àfa láwùjọ yìí èmi àti wọn kan pàdé níjọ kan ó wá jẹ́ ọmọ àfa kan náà àfa tán ló kọ́ ńlẹ̀ yìí náà ni. so àwọn kìlá ẹ̀ fi kàǹkà bàbá rẹ̀ ń ṣe fún gbẹ́jálàbí ó wá ní à ó ní àbá àwọn ti sọ ọ́ rí fún un ẹmọ wọ́rọ̀ ó ní pé àáfà tí máa ń ṣe gálàbí tí tó ń sowó àti fáwọn èèyàn tí tó ń kọ́mọ ní kéwú ó mélòó àwọn tó ń ṣe rírì nù. ẹ̀rọ àwọn ọ̀dọ́ tó jálàbí nìkan ní máa ń ṣe ẹ̀rọ àti ìmọ̀ràn lọ́wọ́ àwọn òṣèlú bò òun kọ́mọ kéwú kò tó wà sí. ẹ̀rọ lókè pẹ̀lú ó fún táwọn tó kú mọ̀ pé jálà bí táwọn gan ṣe kò rí kankan kò bẹ́ẹ̀ àbákò. ẹ̀rọ tẹ̀sí lọ́wọ́ yìí kò tí yẹ yí o ó ní torí pé àfáà ti ṣe jálà kí n kọ́ mọ́ ń kéwú kí n ti wá sí fáwọn èèyàn àwọn ládá tí ó bá rú níbi àwọn tí ń kọ́ kéwú ẹ̀sẹ̀ tó kú gbàmújálà bí o olófikọ́ bá rẹ̀ fún un. ẹ mọ̀ pé ibi tí àìní tayọ náà bá parí sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú aláfààní. àwọn lẹ́ẹ̀rí wọ́n gbé ṣùgbọ́nàlá agbada gbóná wọ́n ti gbóná ti kẹ̀ wọ́n mú ààyè mú sùn wọ́n tó wọ́n tó fọwọ́ lérí wọ́n ti dẹ́là nìkan ti wá mú èyí tí è dé eh, bọ́sùnì ìkọ́lẹ̀ ni ó dé ni kọ́dà àwọn dábà ìṣẹ̀rí àní apà wọn láìsí ká jẹ wọn ànábì ni ẹ̀pà wọn pẹ̀lú dáadáa ìjọ àpá wọn èyí tẹ̀ bá dúnà ẹ̀dùn dáadáa ni ẹ má kọ́ ní wọn ẹ̀yìn ti sọ pé ibi àìnípayọ̀ náà láyé ara wọn tánú parí níjọ̀mọ́ ara wọn tẹ́ pé lápá ni. ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn nǹkan kan ṣẹlẹ̀ méjì mo fẹ́ sọ méjì yìí àdúgbò kan náà ló ti ṣẹlẹ̀ lásìkò kan náà. àwùjọ yìí ìmọ̀ báyà lẹ́rù kí n tó sọ lẹ́yìn o òun fẹ́ ṣe pẹ̀lú gbàgbé rẹ̀ ni kẹ́rò pé àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ tó tẹlẹ́fà lónìí kọ́lùkì táwọn ẹbí ká yóò fi lára wọn ẹni yẹn security ni àmọ́ máa ń tẹ̀lé àwọn afájáde lọ́dọ̀ wa ó lè àwọn ọ̀lọ́sí yóò dé kánà ni wọ́n sọ ilé ìláyé kú sí ìlú ìlú kí ló tẹ̀lẹ̀ kí wọ́n sàn débẹ̀ so bàbá ọlọ́mọ kálukú ń jáde wọ́n fún àfa lóun fún máa ń náà ni kẹ́nu kẹ̀kẹ́ kan bàbá ọlọ́mọ bá jáde wọ́n ní owó yìí ọmọ ìwé ọlọ́jọ́ lọ́rọ̀ wáríkà owó yìí ẹ bá ń sàrà fún wúrà owó yìí ẹ bá ń sàrà fáwọn ẹ wá rí eléyìí tiẹ̀ ọmọ tá à ń pélé nìyí ẹ bá ṣàdúrà fà kó lọ́wọ́ àti láàfà ìyá gbọ́ yàrá jáde yẹ́ni ẹgbẹ́ta lọ́wọ́ ẹnìyẹn ní gbogbo àwọn ẹjọ́ náà àtàwọn àfáà inú àwọn bàjọ́ tó mẹ́rin ẹgbẹ́ sára ọlọ́run nílá àfáà ọlọ́run nílá àfáà láíláíláí gbogbo ní torí a rí ẹni tó bí àfáà ni tó pọ̀ àwọn aláṣà láti ìjọba yìí ní sọ̀tún dáhùn án lóhùn bẹ́ẹ̀ rú bá àwọn obìnrin ti rí irú àwọn máa ló ti rí ni ó wá ní à òun ó sì ń gbẹ́rẹ́ fún un eré odó lóore ti ṣe fún un èyí tí mo sọ ilé àdúgbò ló ti ṣẹlẹ̀ àdúgbò yìí kìí sí sàlẹ́yà yóò tó ní o ní sábúná ọ̀tún láwọn olóòrùn bẹ̀rẹ̀ náà afá ìwá ní kó gbóòdó òun ò sí gẹ́lẹ́ fún ni ó wá gbóòdó lóòótọ́ ẹ̀dá kó ìyàwó ìyàwó irú àdéhùn ìdílé ìláyé àìní kayọ̀ náà parí débẹ̀ kọ́ ọmọ tóbìnrin lóbi ò sí àlálẹ̀ fún ọ kọ́ ọmọ sí gbẹ́rẹ̀ fún ọ àjẹ́lẹ̀ mi dìde ó fẹ́ kí ya ìmọ́lẹ̀ ni o ìyá àná sọ pé kí ìmọ́lẹ̀ bó ti mọ́lẹ̀ tó ní lẹ́nu ikú nìkan bàbá irú ẹ nígbà tó jáde síta yìí ọlọ́run tó mọ nkójú rẹ̀ ní ọ̀dà bàbá kọ́ọ̀lù tó mẹ́ta yẹn gbogbo bá fẹ́ jẹ́ àfáyẹ̀ wò ara rẹ̀ àdẹ́lìmù àmàlù ìmọ̀ tó ní sẹ́yìn o wà á kó wa àdúgbò ni àdúgbò àwọn ọlọ́run bàtánà bí wá ní nǹkan mẹ́ta ni bẹ́ẹ̀ àlẹ́ ìlú irú ìmọ̀ wo làbá gbọ́dọ̀ ní atúnṣà ìdílé náà pẹ́ńtátò láàfà irú ìmọ̀ wo ló gbọ́dọ̀ ní. ẹlòmíì fúlọ́gọ́fà fúlọ́gọ́fì ló lọ́kọ́ bá ẹlòmíì pè ní ìmọ̀ nǹkan méjì náà ni mà. kọ́ lọ́lọ́hùn ẹ́ kọ́ lọ́rọ̀ sùn ọ̀pọ̀ lọ́sọ̀ irú mọ̀ tí ànábì ń rí fàṣínù irú mọ̀ tánàbí rí fàṣínù tó pé ogún tánàbí ẹgbẹ́ wọn lọ́jọ́ ogún ànábì ni ìtànẹ́bì gbọ́kalẹ̀ ní wàlẹ̀ àmàlù méjèèjì náà àbá àgbọ̀rọ̀ máa ń lò ó àbájáde àti tọ̀kan sáá ó ní ah, àbùkù bá àbá tí wọ́n ń tọ́ka sí ìyàwó àbá mi tó kò tí ì wọ́n wá fi jú àfáàdé pé ìyàwó rẹ̀ kò lè bolójú tó rárí ìyàwó àfáà ọkọ́lá àárín ìyàwó àfáà ni mẹ́rin láàrin láàrin ẹkọ̀ pẹ́lẹ́ bá ìyàwó àfáà ni ṣẹ́mọ̀ àfáà irú àwọn kọ́lìtì báyìí ara àfáà lẹ́ka mọ́ tìrì ẹnu àwọn àfáà sọ́dá fún wa ẹwà àfáà Albani ta'ala níbi tí àtàndé sọ nípa jẹ̀dìbáàbù mo tútù fún ẹni pé kóbìnrin dojú ke sọ́ran yàn. ajáde wá sọ̀rọ̀ kan ó lójú àwọn àáfàá láwùjọ tó wà yìí tó ló ti wẹ̀. àwọn tó ń bẹ̀ àmọ́ náà tó rìn. ìyí tó yé mi sí ni mo sọ ìyí tó yé mi sí kékeré mo fẹ́ dẹ̀sẹ̀ rú kèé ti pé mo ní báwo ni mo dojú kọ́ kèé pé mo ní ká máa rìnrìn kọ́ àmọ́ tó hàn sí mi òun ni pé kóbìnrin ó dojú kọ́ sí kékeré yìí kèé sọ̀ràn yàn àmọ́ kóbìnrin dáa ẹlòmínú bá ń là káyé ní kí ní wọ́n sọ sí. ìmọ̀ sábà wọn bá fún sí ìwà púpọ̀ sọ ni tó ti dáhùn kẹta ní ẹgbẹ́ ọ̀ràn yẹn ni. òun gbọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ dùn á ti fún wọn nímọ̀ ìyọ̀sí pamọ́ àlejò ìmọ̀ ní àtàwùlá ìlmà fàkàtàmàhù alzamahu Allahu yawma al-qiyamah bil jari min an-nas an koma di sofu wọn lọ́lọ́ mi lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣáà ní ìṣẹ́ ọ̀sán adákẹ́bí wọ́n yẹ́ fàwọn mi ọ̀rọ̀ bàbá wọ́n wá ní tòun ti bẹ́ẹ̀ báwọn ọ̀rọ̀ pípẹ́ sọ̀rọ̀ yìí gbogbo àwọn ìyàwó àwọn pátá àti gbogbo àwọn ọmọbìnrin àwọn tó ti bàlágà pátá kò sẹ́ tí ò bójú mu irú àwọn kọ́lìtì ọ̀tá bára àfáà nìyẹn àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn gbà kí ni ò jẹ́ káwọn ìyá wa àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa ṣùgbọ́n tí wọn ò fi gba kùránì mú wọn ò fi gba kùránì gan àwọn àfáà ni o wọ́n ti useless kùránì lójú wọn àwọn kùránì ò ju ẹ ti bẹ lọ́n fún wọn bọ́lá wọn sọ fún ṣépè fún yàn kùránì tó fi ṣépè fún yàn ẹ̀rọ jẹ́ ká máa pé kùránì gẹ́gẹ́ ìta torí ẹ̀kọ́ ta ilẹ̀ ni pé òfin ní constitution ní òun ló pàtí pé àfáwọn sẹ̀dán àjọ́dọ̀lọ́ wọ́n ní kùránì tá máa ń tàbókù yìí àwọn kan bí ìwúkú wọn ní o nígbà tó yẹ fi bẹ̀rọ̀ dẹ́rùbà yẹn ni ìgbà tó ń sọ pé ìmọ̀ ta kùránì fòkù ò dáa òkú wa kú ẹ̀wọ̀n ka kùránì fún tó yẹ jẹ́ àsọ̀kù wánì kalẹ̀ nígbà tó fẹ́ fi àjò kú yín ni wọ́n ló tà nígbà tó bá mú yàn lọ sí supreme court ó pààyàn ẹni tó wá lọ gba lọ́yà ó ń kàn sí àwọn àfáà tó máa ń ta kùránì fòkù ó fi wọ́n wé lọ́yà kùránì tí wọ́n ń káwọn ní ó wádà gẹ́bí òfin nàìjíríà ó wá débi kóòtù ó wá ní kóòtù ó wá kà òfin ni wọ́n kọ́ wọ́n kà pé òfin dùn mẹ́ nàìjíríà bí ẹ bá pààyàn ẹ pa ní owó ṣé kí ló fẹ́ bí àgbàpọ̀ máa kàrá yìí wọ́n ní bí gbà pé àwọn tán ka kùránì fún kùránì wọn ṣe rí nù. òkúta ìka kùránì fún yìí kọ́ńdà bá ti kó jẹ kó gbé ìrìn tó yóò ní àwọn aspect kan tó ta korokùn hàn. tí ò ṣe àwọn aka òkúrú pé yá ìwà nàbí kúyà zurajik bàbá natik wà ní záàrì mùmùní yóò àlẹ́hìnà ní gàlá. wọ́n náà pé ìyá àwọn ọmọ tẹlifọ́n àbíkí dáwọ́ kẹ́ńtẹ́ tó ń fi dáwọ́ afẹ́ bẹ̀rẹ̀ àwọn tẹ́lá afẹ́ sí pẹ̀lú gbogbo náwó nìdí wọ́n wá ká àkànnú nǹkan bí sí pẹ̀lú wọ́n wá ka òkú nǹkan lọ lórí wọ́n náà sí pẹ̀lú ẹni o wọ́n ní ànábì sọ fún yín kékeré ló jẹ̀lú báàbù àwọn sọ ló bí fọ́ tí ló bá ń lọ kékeré wọ́n sọ fọ́ tí ló fi wọ́n lò àáfàá yẹn wọ́n sọ̀rọ̀ nì láti pé kéèyàn fi kó làákàyà wálé ni. àwọn èèyàn wọ́n ní wọn ò mọ́sí kankan àwọn èèyàn orí wọn gẹ́gẹ́ bí ìgbà pé òfin ọlọ́run ni tí wọn ò rí gẹ́gẹ́ bí pé ń takọ sí àyí o bẹ́ẹ̀ ti rìn àjò orí ayé eléyìí ó ní àwọn afẹ́rẹ́ fi ń kúránì ọ̀rọ̀ tó fi yé wọ́n ní kò máa gbọ́ ti rí yìí wọ́n ló dà gẹ́gẹ́ bíi lẹ́tà tí wọ́n fún ọ àdírẹ́sì ọlọ́sẹ̀kọ̀ ọ̀dọ́kọ̀rí abọ́nlá àbójú ọ̀dá àbújá rí wọ́n ní gbà bọ́ọ̀sì dá àbújá lè léyìí tó bá ti sọ̀kalẹ̀ ní mẹ́gà mẹ́gà tó ti wọlé o èkó àbí ẹ wá fún àwọn òun lè kàwé díẹ̀ wá fún àwọn èèyàn pé àdìkí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbọ́dọ̀ ọlọ́ọ̀dọ́ rẹ̀ nípa kẹ́lẹ́ kan ọlọ́ọ̀dọ́ rẹ̀ alájùgà ni ó bá dójú ẹgbẹ́ sára náà dáadáa ó sì dójú odò kan ó sọ òwe ìṣú bẹ́ẹ̀. àdájìgá ni màá béèrè tó pọ́pùlà ń lu àmúlà pé bí ìwà rẹ̀ lẹ́ta ó wá dẹ́kù ẹ̀rọ̀sọ náà. àdájìgá ni mo béèrè àdájìgá ni àdúgbò wo èkó yàrá ìlú wọn ń dé. jẹ̀mọ́ ó ní bí kúránì ṣe rí nìyẹn.

kí ló mú kí àìdá kùránì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa gbọ́ àìdá kùránì ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa gbọ́ wàláhì àwọn àfáàná pọ̀jù ọ̀fún yàrá wọ́n ò kùránì kó gbogbo kùránì ìtẹ́mọ̀ sínú àkọ́dà wọ́n sa kùránì fún mi kùránì wọ́n sa ẹnìkan jẹ́ òní ó parí iṣẹ́ ìjọba màtó parí ah, ẹ ní ìfẹ́ dúpẹ́ fọ́lọ́ ń sọ ní kùránì kankalẹ̀ ẹni sáà ń sọ ìgbó pọ̀kùn níta bá kó tó kírun mo máa ń pè lẹ́gbẹ̀ẹ́ báyìí kò máa kí ẹ wá wọn kan ṣé ọjọ́ sọ fọ́lọ́ pé bàbá ara ọ̀rẹ́ kọ́dà nígbà tí mo tí mo tí mo tí mo parí tẹ́tẹ́ ọ̀rọ̀ náà gan mo fi dúpẹ́ lọ́nà ọ̀rọ̀ tẹ́tẹ́ bàbá rẹ̀ wọ́n ń pèrún ọ̀kírun ó sì kí ní ọ̀sẹ̀ kiri. jọ̀mọ́ ọ̀nà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ àpò ànìgbọ́n ni gbogbo ẹni tí ń bá ti ń takò òfin tọ́lọ̀ ọba ń sọ nínú alukọ̀hánì kẹrin tẹ́lẹ̀ ká fún kánnáwó làbí yóò bínú alukọ̀hánì kẹrin wàlàkín àkàtà ọ̀nà láàyò mẹ́nu ká mọ̀ rò pé àwọn lágbára kùnrin ṣíṣe kan náà ń bá wò gbogbo ẹni tí máa ti ń takò àlùkùnhánì kẹrì àbí ń takò àyà kanu àlùkùnhánì kẹrì àbí ń takò nǹkan tẹ́lẹ̀ kan sẹ́nu kùránì tó ń kókò bá ìfèsì tiẹ̀ múni takò á kà púpọ̀ nìyẹn náà kọ́ kò gba àlùkùnhánì gbọ́ àwọn sáráàfù wa tá máa fi ń ṣe nǹkan tó bá ti fi ẹ̀rí hàn wọ́n nínú àlùkùnhánì wọ́n fi ẹ̀rí hàn wọ́n nínú súnà wọ́n fi lẹ̀ ní ti jẹ́ mùsùlùmí nù ẹ sì lẹ̀ ní ẹ sọ̀rẹ́ndà fún alukohan but ẹ̀yin fẹ́ kí gbọ́dọ̀ sọ̀rẹ́ndà fún yìí abẹ́lọ́ọ̀ba mọ́tà ti àlékún ìmánì wa pẹ̀lú alukohan kẹrì àti máa lo òfin rẹ títí alukohan náà jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run la ilaha illallah وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته tó ní wàlá táàkùn ẹ̀hìn ayé látàkùn bí kò hàn àwọn afá àwọn akóso méjì lórí ọ̀rọ̀ yìí wọ́n lágbọ́ ọdún méjì pẹ̀lú àwọn àhádìsì mi àwọn kan gbọ́ yóò sí pé ibù kan èèyàn kọyàn òun náà kó sábẹ̀rẹ̀ àmọ́ èyí tí ó rìnlẹ̀ ni pé kò kó sábẹ̀rẹ̀ ẹni tí ń kọyàn lápòjú òdì sí ẹgbẹ́ ọ̀rọ̀ bọ́lọ̀ akọ̀yàn pa lónìí pé òun káàtó ló fẹ́ kọ́yàn àwọn akọ̀lọ́lọ́ rẹ̀ wá gba àwọn èèyàn tí àwọn ti iṣẹ́ làwọn ń ṣe ìkẹ́ táwọn afáàmọ́ lu hadith àkàyé fún kọ́lá àti abúzà èdè náà wọ́n tó máa ń lò bọ́ bí ẹ̀rí náà òun ni pé ẹni tó wá ka ìtàbùsà èdè sí rúkìá làwọn ká pé kọ́lá àwọn èèyàn náà wọ́n tó máa ń ka rúkìá náà wọ́n lè gbà bọ́ tí wọ́n gbọ́dọ̀ mú gẹ́gbà pé ìṣòro ọ̀gá ní sẹ́kílẹ̀ yìí ń ṣe tẹ́ẹ̀bí ń jẹun tẹ́ẹ̀bí ń tẹ́ wọn ní àìsẹ́ yìí làwọn ṣe fún kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣòro tó ara wọn tí wọ́n ní irú ẹ̀mọ̀ fún mi lọ́dọ̀ àwọn àpapọ̀ tí tó yẹ ni pé kò lọ síbẹ̀. wọ́n ní obìnrin fọlọ́ ní kó máa bójú àwọn àwo ni ọlọ́run bá yọ̀ǹda fún un kí orí ojú rẹ̀ àbí ọlọ́run ti kọ àwọn tí ó lọ̀dà fún sọ́ọ̀tù náà bóyá àyà tàti wà kọ́ fún sọ́ọ̀tù nínú àwọn tí àwọn tí àwọn àwọn tí wọ́n jẹ́ abèwọ́ rẹ̀ àwọn abèwọ́ rẹ̀ wọ́n lè rojú rẹ̀ nínú àwọn abèwọ́ rẹ̀ ọkọ rẹ̀ nínú àwọn abèwọ́ rẹ̀ bàbá tó bí nínú àwọn rẹ̀ tó jọ́kùnrin àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó máa jọ́kùnrin tọ́jú bàbá àbájọmọ̀ ìyá nínú àwọn abòwọ́ rẹ̀ òun náà ni àwọn ọmọ tóun náà bí sẹ́fẹ́tìtì abẹ̀wọ̀n ni nínú àwọn abẹ̀wọ̀ rẹ̀ àwọn tó bá jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbí Eh, àbúrò ìyá rẹ̀ àwọn náà lè rí wọn nínú wọn náà ni bàbá ọkọ rẹ̀ náà tí bá lè ṣe nígbà tí kò jẹ́ ọkọ fún nìyẹn so àwọn tí wọ́n lè rí ojú obìnrin nìyẹn máa bójú ọlọ́wọ́ dára sọ ọmọ àwọn ọmọ tábù bàbá rẹ̀ bá bí lápòjú oríṣi bàbá tèmi àbí mi tó bá níbi màmá mi àbí bàbá mi àwọn ẹ̀gbọ́n wọn àbáwọn àbúrò màmá mi àbí mi ọmọ táwọn eléyìí bá bí sẹ́fẹ́sì ọmọ tí wọ́n bá bí ṣe pé àjọgbẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò nù sẹ́fẹ́sì èlé èlé rí tó pẹ́ ní kéèyàn ló fẹ́ ni èyàn lórí ìràyàn tó ní àwọn ọmọ tí àwọn ọ̀tún wọn bí ẹgbẹ́ tí sí jìnà pọ̀ nù so wọn lẹ́tọ̀ọ́ láti ríra wọn tó wà nísìn so èyí tí ó fi kíyà sí dáadáa láti mọ àwọn olólè ríra wọn àwọn olólè ríra wọn kéèyàn lọ sí wá tó lọ sí wá tó lóòrùn kọ́ra ọmọ lọ́kọ̀ fi ara àyàn ọwọ́ dàrẹ́tì ọ̀rọ̀ tó lọ́ọ́ bá ń sọ kí máa dàrẹ́tì sí rẹ̀ tó máa dàrẹ́tì sí rẹ̀ àwọn tó máa ń sẹ́yìn níbẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọ́n máa fi jọ wọn wọ́n máa ń lákòójú ẹni sí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀ ni ẹ̀gbọ́n mi okay àtàwọn ọmọ tẹ́gbọ̀n mi bá bí àtàwọn ọmọ tẹ́gbọ̀n mi bá bí ọjọ́ ìtò pé àwọn ọmọ ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn ti mọ̀ wọn abdullahi abdulhamid wọ́n ti pọ́sibẹ̀ pẹ̀lú ìhùn ẹgbẹ́ tí ní sí so òun ní ìwé fi ọ̀sán dáadáa so kó lọ ká sóra yẹn sátò náà bí àyà tàbí wà ló wà so kó wá kó wá fira rẹ̀ nígbà tó náà ń dájú ọ̀rọ̀ yẹn kọ so àwọn tó bá tó bá ti ń tọ́ka sí òun àwọn tó bá yẹ lọ́dọ̀ tiẹ̀ tó bá ti kápítọ̀ wọn bá kó nù àwọn tó lè rí òun yóò ìṣẹ́kù àṣíyàtù náà òun pọ̀ sí ẹ̀ ó fẹ̀ ju ti ṣẹ́kù àgbàgbọ́ náà lọ́nà yín bẹ̀ à ń gọ́. tí wọ́n sọ̀rọ̀ ni wàlẹ́kùn salam náà àwọn ògbẹ́gbẹ́ ń yé o. àfàsúnà kan ṣe prógámù fúnra kéèyàn máa hàn tún iye ọ̀rọ̀ tó fẹ̀ ni tí ó sì ní àgbọ̀yé méjì lórí ẹ̀ kódà àfáwà ibùdó tẹ́ ní àwọn ìṣúná òláwò tààlà àfàsúnà àwọn náà àfàsúnà àwọn náà gbà wọ́n gbà kó lẹ́tọ̀ọ́ kéèyàn máa hàn tún ìyapa bẹ̀rẹ̀ àwọn àfà tó wá rí tó bá ní ìyapa bẹ̀rẹ̀ àwọn àfà lórí mọ́sálà kan kó ní kọ́ yẹn pé àwọn àfà yẹn àwọn àfà olódodo ni wọ́n àwọn àfà súnmọ̀ ni. ẹ̀kejì ó ṣe é kí gbogbo wọn right ká máa yapa ó pèsè káwọn méjì kan lè wọn right bẹ́ẹ̀ bó ṣe ojú ara ìlú sọ̀sẹ́lá àwọn táwọn ẹbí ránṣẹ́ táwọn kan ti lójú ọ̀nà táwọn kan dédé kí lóun gbàdá sọ. àmì ìrìn ìrìn ìrìn right ó sì jẹ́ ṣe pé pé ìkànnì wọn ló àti kan tó ráìtì kèé ṣe láákà ìwà láti mọ́ ẹ̀rí ni ara àwọn tó sọ́nsán ìrọ́pàá ti ọ̀rọ̀ yìí ni pé àwọn ọmọ kéékèèké ká han tí wò sí lè sọ̀rọ̀ káwá han àyàkù han káwá wé ká sọ fún wọn ní àpò èyí bí ọ̀rọ̀ nù pé àwọn náà sàlejò bọ́ wọn ò lè kà sọ́ bí ó láwàá ṣe so àwọn ẹ̀rí kan máa pé anábì tó wá sọ̀rọ̀ yìí náà sọ̀rọ̀ tẹ́lá tó bá ọmọ kékeré anábì náà kó fi fún àwọn òbí ní irú àwọn àgbà wo ni àrùn sáwọn ọmọ sọ́wọ́ ẹni sí anábì òsì ní ká máa hàn fún wọn ká máa sún kọ́ wọn lọ́rùn ká máa sún wọn lápò so èyí tó rinlẹ̀ ni pé mú ọ̀rọ̀ ni pé àá máa ń kà á ní lálùkù hàn ẹ̀ka àyàfi tí tánàgbà ti sọ fún wa pé ẹ̀ka yìí síbi báyìí bí àwọn ìṣẹ́mọ́ adékẹ́yìn ẹ̀ka ẹ̀dún owó síbírù kẹwàá ka àwọn àyà rúkì àkẹ́kà sí òṣìṣẹ́ bọ̀t alùpùpù kẹrì ẹ̀rọ gbogbo tánàgbà bá ṣe dáa fẹ́ sùn ànábì ni kíkà yẹn ní agbára gan dáa fẹ́ sùn ẹ̀ka àtàlùkù sí wọn ní kẹ̀ka ni tẹ́bá ta iṣẹ́ tó yẹ kó ṣe oṣù lára yín ẹ̀fẹ́ wọlé ìkọ́bá ìgbóhùn báyìí ni ẹ̀wí wọn ò ní ẹran wọn ò ní ẹ̀fún ẹ̀dúpẹ́ mú so èyí tó ń lẹ́ni pé kò nídìí kí wọ́n máa ká máa hàn án so ìtawáfẹ́ ló ń bẹ́ẹ̀ tani ba tọ́ka sí fún wọn bẹ́ẹ̀ káàkà bó ti ní káàkà ní káàkà so wallahu ta'ala àìsàn. lọ́pàá ti dàrú o wọ́n nàbà tún ok. ẹni tí èèyàn jẹ lówó ló fi kú àbí àbí èèyàn jí owó rẹ̀ gbé ìyẹn tó ẹni tí owó olówó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yà kọ́dàpọ̀ ìyàwó bá ẹni tó owó olówó ń bẹ lọ́wọ́ rẹ̀ owó ẹnìkan bẹ lọ́wọ́ rẹ̀ ó kéèké ọgbà ọ̀nà àbòsí àbọ̀nà tó dá lọ́ta dé ọ̀dọ̀ rẹ̀ ẹni wọn kú à kò ní bá ọgbọ́n tó lẹ́bí ó bẹ̀rẹ̀ ní pé bí ó kálọ̀ wọ́n wá jẹ́ lọ́wọ́ tó lọ́ọ́ ṣe àwọn ọmọ jẹmi lọ́wọ́ kó tó kú kí ló ṣe àwọn mọ̀lẹ́bí ìwọ́n lọ bá mọ̀lẹ́bí náà ni ah, alágbájá o ọlọ́run fi sàánú yàn náà ni wọ́n ló kàn lọ́wọ́ mi sọ́kọ́ ojú tẹ́tẹ́lẹ̀ ni àsọ́rí ah, ọ̀gì sọ́kọ́ ojú <laughs> tẹ́tẹ́lẹ̀ ni ojú tẹ́tẹ́lẹ̀ ni àbí <laughs> so ó wá nira fún pé owó rẹ tí mo jí nígbà tí wọ́n nira ọlọ́run ti bá ti rẹ̀ nu tọ̀ owó alájì wọ́n ló kàn lọ́wọ́ mi ó ní lóòótọ́ àbí òní ṣé wọ́n mọ̀ níwádìí pé bò ní inú wọ́n tó dùn náà ní pé lọ́kàn sọ́nà tọ́lá lọ́sọ̀ òkú kó sọ́dọ̀ àbọ̀lẹ̀ pé àbọ̀lẹ̀ <laughs> ti yẹ gbòòsì òkú tẹ̀tẹ̀lẹ̀ tó wà nísìnyí tó yẹn lọ́pọ̀ sí láti dà padà yóò lọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ni ó wá tètè ẹni tí ìṣe tírèsì ni kò sí táà mo bá ti rí a kàn pàdé mu padà wá gbọ́ yé pé kò dáa báyìí ló ti ń gbọ́ àṣẹ lóko kò dáa ah wọ́n ti pàdé ti bóòlù wá ṣe irú ó bá lè tó bá ti mọ́lẹ̀ gbé rẹ̀ ọ wà mú ọ wà lọ ọ wà gbọ́dọ̀ sí báìsìlì máàlì tí tó bá ti mú báìsìlì máàlì ọ wà fìdí sọ́dá kọ̀ lórúkọ ẹni yẹn ìyẹn ti yọkù lọ́rùn tó bá fi jọ́ àlùkìyàmọ̀ nígbà tó bá ní kó fẹ́ gba irun rẹ̀ kò ní gbà irun mọ́ sọ́dá kọ̀ tọ́ ti owó ìṣe fún òun náà kòkòrò lọ́wọ́ pé owó rẹ̀ gbé ní sí yẹn ìwé tí bá mọ gbogbo níparí ọ̀rọ̀ burúkú ni ẹni yẹ gan kò ní ti sàrọ̀ náà Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ fa ẹ̀kọ́ náà nìkan wà ní pé bẹ́ẹ̀ bá ti jẹ̀yàn lówó ẹlẹ́mi pé ẹ̀sán ẹlẹ́kùnrin ẹ̀sán pé ó bá kẹ̀kú gan-an ti sàrọ̀ sọ́lẹ̀mí sànú ẹ jẹ́ ká máa lébèrè lẹ́nu jẹ̀mọ́ ẹni tó yára ló mọ̀ ọ̀rọ̀ jù mí ẹnu mi lè kéde tó rọrùn fún ọkàn láàánú mi kọ́dà ó ti kó fún ọ tán àánú ni òjò mọ̀ pé kò yẹ kó tó báyìí tó bá ti sọ̀fẹ́ lómi àánú pẹ̀ sí pé kọ́dà ó lè pọ́n gbòógì ayọ̀ kó ah, kò ní ẹ̀ka fún ẹni ìlú sàn yàn kí bá ti ẹ̀kẹ́ sí fífún àmọ́ lọ ilé olóò la tẹ́ bá ó ti àpọ̀ dánù ó wá fẹ́ gba owó padà tí wọ́n ń sìn ọ́ ọwọ́ náà wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o ọba ti kú ẹsẹ̀ tọ́wọ̀ burúkú ọba ti kú ọba ti kú ní ibi títí ibi láàrin rẹ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ẹ̀dá kan tó máa ń sọ̀rọ̀ ọba yìí kọ́ ẹ̀pá wàdà lọ fi ń ṣe ọ̀rọ̀ burúkú ni ìkọ́nà tó sọ ní ti kí ni ọ̀pá bẹ́ẹ̀ ni ó di Nàìjíríà gẹ́gẹ́ gbèsè ó di Nàìjíríà ṣé Nàìjíríà wà dáa ni wọ́n nàìjíríà dá kí wọ́n náà rí ah nàìjíríà ti dàrú kí nàìjíríà tó dàrú lọ́wọ́ fọwọ́ lọ́wọ́ sí pọ́ǹsì pé nàìjíríà kan jẹ gbèsè nàìjíríà tó dàrú kókò dá ẹ̀rọ tó náà àwọn èèyàn rẹ̀ nàìjíríà báyìí a lò ẹni wá lòun ni lè bẹ̀rẹ̀ màtáwọn màálù wá dé wọn á fẹ́ dà padà ẹ lọ wo tó tó dèdè màálù lágbájá wọn wá débẹ̀ wọn ò rí tó tó èyí tó tó àti tí ojú rẹ̀ náà rí wọn ò rí káàsì tẹ̀gẹ́ náà ànábì ni ẹ mú ìtọ́jú lọ ẹ mú èyí tó gùn tó fún un ànábì tó da ẹwọ gan ẹwọ rọ èyí tó dáa tó dáa jù láyé òun ni kéèyàn kéèyàn kéèyàn yá ọ ní nǹkan tó bá fẹ́ dáa padà fún un ìtò ìtòbí èyí tí wọ́n fi dá padà fún ni kó dùn tí irú òwe yìí láyé rẹ̀ àti kó kú kọ́ sẹ́kọ̀ọ́ bí sàárẹ̀ yẹn rẹ̀. lórí ohun tó ń tẹ̀lé fún ní àtẹ́sà ah, tẹ́sí yìí kọ́lá nǹkan àti jèrè bí ten thousand five mọ́kànlá rí bí fifty thousand mọ́lẹ́ bí ẹ̀ ẹ̀yìn lẹ́gbàá five thousand yìí kí ó ṣe ìbá tó kúkú sínú agreement yìí ọ̀sẹ̀ ní ìmúre hàn níbi ẹ̀ kọ́ ti ti sáyà lẹ́yìn rẹ̀ lọ́rọ̀ da tí ó wà ní mọ̀lẹ́bí mọ́ àwọn kan ní ṣé nípìnlẹ̀ gan sísà rẹ̀ ti àbíkọ́ fún mọ̀lẹ́bí rẹ̀ ní wá jẹ́ lọ́wọ́ náà ọ́ lọ fún mọ̀lẹ́bí rẹ̀ ní kẹ́kọ́ ti sàrà ọ̀rọ̀ tí ó dára kò ní ká ẹ máa sọ ẹ ẹ̀ńkọ́rẹ́jì ẹni yẹn láti máa yáyà ẹlòmí lówó ni so àwọn yẹn sì máa ń sọ dáadáa ẹ dáàbò tó pàwọ́ dàdẹ́ fi ń ṣe ẹ má dùkà àdàmọ́ ẹ bá sì mí ilẹ̀ náà ni ẹ má mẹ́lẹ̀ mọ́ so ó dáa ẹ bá yá owó tó bá lẹ́mìí kó ń san ọlọ́wọ́ bá san ó fi ràn án lọ́wọ́ wàláì ó fi hàn kọ́lẹ́jì wa tó bá ti lẹ́yìn kọ́ sàn án anábìlẹ̀ rẹ̀ sàn ó tọ́ dẹ̀ ni ó tọ́ ni ẹjọ́ fẹ́lẹ́ sàǹpù kan nígbà covid tí ó súnmọ́ yìí before mo ti yá owó kan mọ́ ti ṣe kíní mo fẹ́ sí jọ ẹni ẹni ó wá kún mi lẹ́mìí àti ìṣọ̀ yìí sàn ó wá kú ẹ̀ ó wá kú èyí mo kún mo fẹ́ràn òun yìí kan bẹ́ẹ̀ni kan ti dé lọ́sọ̀gbọ̀n tó ní àsìkò tí mo dá fún wọn ti pé mo bẹ́ẹ̀ni kan mo dá jù fún sọ pé jù gẹ́gẹ́ ní kò ó sí ọ̀dì gan rí ah mo ní àgbà kò máa kàn báyìí mo ní àgbà kò báyìí ọ̀nà thousand naira ó ta ó tayọ pé jù mo ti dá fún òun náà wọ́n yà lọ́yàn ni tí mo ní ti ayé jù bẹ́ẹ̀ni kan ti pè mí nù ó ní kí n lọ ṣe kí ni kàdáwà pọ̀ sí i kí n lọ ṣe two hundred and fifty wa mo wá two hundred and fifty ó fẹ́ fáwọn yẹn ni mo wá rí pọ́fíìtì tó tó gẹ̀bí one hundred fifty thousand bẹ́ẹ̀ musa báyìí pé musa lọ san rẹ́ńtà ṣe tàn ń gbẹ́nu mi tuntun mo lẹ́yìn pé sàn ibi tí ìrò láyéláyé ni ó tún wá san owó nǹkan wá kùtẹ̀ nìkan ẹni wá fún pé ẹni ó ní ìgbà tí máa tó rí ni òun dàrú mi náà ìgbà tí máa tó rí ni ẹ̀rọ ẹ̀dẹ̀ mọ́ṣẹ́ wọlé àbí bẹ́ẹ̀ ni wọ́n ń gbà tí ìrẹsì láyé mo bá mo wá pinnu ní oṣù tó kọjá àjọ kan bóyá àjọ ni kìí sọ lẹ́bi ẹnìkan láti kóyọ̀ àmọ́ sọ́lẹ̀ méjì sọ́lẹ̀ kan náà ni kó lè bá ó sàwà lẹ́bi mi bó ṣe bí ìjẹta mẹ́nìkan ìjẹta ìjẹrin ní ọ̀sẹ̀ yìí náà lè mẹ́nìkan ti pè mí nù. àwọn kìíní owó ìjọba báyọ̀ máa ń kọ pé àyà ẹ̀rọ ẹ̀rọ ó tó bí ẹ̀mẹ́ ìná kọ ọkọ̀ àwọn amúyẹ̀ méjì gbàtẹ́ mọ́ méjì wọ́n fún ọ ní five point five hundred thousand àwọn méjì náà fún yìí náà wọ́n wá jẹ́ kánà láti jáde ọ̀la àwọn táwọn àti wàhálà abẹ náà ẹ̀jẹ̀ ká náà ẹ̀yẹ kún sí àtàwọn àti wàhálà abẹ ẹ̀jẹ̀ ká yá eléyìí wọ́n wá yé mi náà ní ọ̀rẹ́ tàwọn dé mo bí sáká jẹnu tí ó jù mí tó fún mo lẹ́nu pé mo fẹ́ san ló ti gba tèmi gbọ́n òru wá láti san. àná ti fi ẹ̀kọ́ lójú wa táàsì lẹ́yìn sàn yóò rọrùn sọ fọ́lá tó bá lẹ́ni pé òun sàn ọlọ́run ló bá sàn àbọ̀ òkú tó lẹ́nu sọ ni ó bá lẹ́kọ̀ọ́ ní sàn ọ̀nì ìfẹ́lẹ́lẹ́ tó bá lẹ́kọ̀ọ́ tó bá rí owó tó pọ̀ tó pọ̀ tó pọ̀ èyí ó sàn ẹsẹ̀ kan lè fi èdè pé ọ̀rọ̀ àjọ àbúrò ìbalẹ̀ tọ́ ní dọ́mẹ́sẹ̀ tọ́ nígbà torí pé ọ̀lẹ́ nǹkan mẹ́sàn yóò jẹ́ ìjọ wàhálà fún alẹ́kẹ́ àmà so ẹ jẹ́ ká máa ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àtúná tó bá ti yá owó lọ́wọ́ yẹn lẹ́ẹ̀mí pé ọ̀sán òun tó bá ti lẹ́yìn kó sàn wàláhì azeez ọlọ́run bọ̀ yóò sin ọ̀rọ̀ fún ọ láti sàn ni tí ó ń tó dolóyè ẹ máa yẹn kọ́lé àwọn tọmọ yá yín lówó ẹ má jẹ kí ẹ má discourage wọn láti yẹ lómi mà gbà tí ìyẹn yọ lówó tọ́ni mẹ́ta àwọn ọmọ mo bá kú ìsàn èyí láàrin yẹn <laughs> tí wọ́n bí ànábì sọ̀rọ̀ bá àrọ̀ sọ̀rọ̀ ànábì bí àwọn pé èwo ló wù yìí èyí sàbẹ̀ èwo ló wọ́n wù mí ni àbí owó tí wọ́n jogún lẹ́yìn ló wù yìí wọ́n ti àlejò ah, àwọn sábẹ́ ní àtiwá ló wù wá kò sí àwọn tí wọ́n ló wọ̀ ọwọ́ ìwà náà kọ́ wọ́n ti ní ọ́fíìsì náà lẹ́yìn mi. àlejò wa ni ẹ̀gbọ́n èyí tẹ́ ẹ bá ná nísìnyí tẹ́ ẹ ná fúnra yín òun gangan sí olùwà lọ bó pamọ́ fún mi ẹ̀dá kan lọ́kùn tó bá pàdà ní ẹ̀dá tó ilé ẹ̀kan sí ẹ̀dá kan lórí títí àwọn yọmọ sí dáadáa ní o ẹ̀dá kan náà fi sàádà mọ́ so láti pé ẹni náà inú ò lè dùn ṣẹ́ni tó yàrá ló wàláì ó rọ́jú ni ó dẹ̀ ní àánú lára ni abúlé balẹ̀kíọ́lá àlékún àgbóyó mọ́tàbẹ́lẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu wa barakatuh الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله فوز فقط الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله سمع الله من الله الله أكبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله سمع الله من حمده الله أكبر الله أكبر الله أكبر الله لمن حمده الله أكبر الله Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Insha Allah láti ìyọ̀lá lọ, wọ́n máa tó ṣubú fún wa ní àgbẹ̀fà. Ìwọ̀n àṣọ́bà wa Insha Allah.